àwẹ̀ wo ni ọlọ́lá jù bẹ́ẹ̀ bá fẹ́ máa gba àwẹ̀ ìtumọ̀ eléyìí ni pé yàtọ̀ fún àwẹ̀ tọ́lọ́wọ́n bá ṣe ní ọ̀ranyàn lé gbogbo ẹni tí ń bá ń jẹ́ mùsùlùmí tí ń ṣe sọ́ọ̀mù Ramadan ká gbààwẹ̀ ní gbogbo oṣù Ramadan ìṣe ọgbọ̀n ọjọ́ ni iṣẹ́ ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n ni eléyìí ò sínú pé àbáwẹ̀ kan lọ́lá àbọ̀kan lọ́lá ààwẹ̀ dandan lélẹ́yìí ìtumọ̀ abdul siyami ni pé bàbá wa yọwọ́. ànábì ní bẹ́yàn bá lágbára gbogbo bó tilẹ̀ kọ́ lágbára àwẹ̀ káwẹ̀ ọ̀rọ̀ ọlọ́run tó ànábì ní kọ́ má dùn tí ànábì dàúdà alayhi salamu ṣe lọ. sum yawman wa aftir yawman kéèyàn gba àwẹ̀ ńjọ́ kan kó jẹun ńjọ́ kan kó gba àwẹ̀ ńjọ́ kan kó ńjọ́ kan ànábì wa muhammad sallallahu alayhi wa sallam. anábì láàwẹ̀ anábì ọlọ́run dàúdà àléyìí sọ́láàtù wọ́sálàm òun lélẹ́yìí bẹ́yàn bá lóun lágbára àwẹ̀ mo lè gba àwẹ̀ àwẹ̀ nímílà kò tayọ irú tànábì dàúdù yìí gẹ́gẹ́ bí àṣẹ anábùwà muhammad sallallahu alayhi wa abdullahi bin amir ibn al-aas nínú àgbà sọ̀hábì anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam tó tún jẹ́ ọ̀kan ó tún jẹ́ ọmọ àgbà sọ̀hábì anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam abdullahi ibn amri ibn al-aas àti abdullahi àti bàbá rẹ̀ amru ibn al-aas sọ̀hábì anábì làwọn sallallahu alayhi wa sallam. àmọ́ gẹ́gẹ́ bí ètò ọlọ́run ọlọ́run fa àwọn méjèèjì yọ àti bàbá àtọmọ bá a ti pè wọ́n pé nú àwọn àgbà sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam yìí wọ́n jáde látara ọ̀kan nú àwọn àgbà ọ̀tá ọlọ́run Al-Aas bin Wa'il àwọn Al-Aas bin àwọn tí wọ́n yẹ̀yẹ̀ jẹ pé wọ́n rajà wọn ò ní sanwó ń gbòòrò maka bọ́bá wá sìn wọ́n lówó wọn ò ebi Muhammad sọ fún yín pálíkì bẹ ọba àdìjọ́ náà wá gbà àwọn ló bí Amru bin al-As Amru bin ló bí Amri abdullahi bàbá gbọ́ tí wọ́n ń dákọ̀ al-abadilatul arba'a àwọn abdullahi abdullahi abdullahi tó lóko là ń pè ní kíni al-abadila àwọn tí wọ́n ń jẹ́ abdullahi tó lóko tó lóko nínú àwọn sọ̀hábà anábùwà muhammad sallallahu alayhi wa sallam ọ̀kan pàtàkì ní abdullahi. ابن عمري ابن العاص عبد الله ابن الع... ابن عمري ابن العاص آه، أرنيك عبد الله بن عمر بن العاص قو أرى رويدادا تنبفوني بي òun là kọ́kọ́ ká máa kọ hadith anabi kalẹ̀ sallallahu alayhi wa sallam lẹ́yìn tá a bá kálẹ́bùn kan kíkọ kalẹ̀ ká máa kọ́ abdullahi bụrụ amr ibn al-as àwọn tó sí ni radiyallahu ta'ala anhu ardahu. abdullahi ibn amr ibn al-as yóò máa jọ wá lójú pé àti bàbá ni ìwọ̀n ń bẹ nù tàn pé gbogbo ntí Amr ibn al-As fi ju Abdullahi ọmọ rẹ̀ lọ kò tó gún ọdún èyí ń tọ́ka sí pé man istata'a minkum al-ba'ata falyatazawwaj bẹ́ẹ̀ yẹn bá ti rí póun tó ipò ẹni tó tó yàwó ní. kò sí nù ebú kò sí nù irú wọlé léyìí kéyìn ó tètè fẹ́ yàwó tó yàwó ni gbogbo ń ti ń bẹ láàrin Amr as àtọmọ rẹ̀ Abdullah ibn Amr as kò tó gún ọdún òun ní fi máa rí ẹ̀fẹ́ ní abdullahi fẹ́ gbajúmọ̀ ju bàbá rẹ̀ lọ gan-an nípa ká gba hadithi wa látọ̀dọ̀ nẹ́bà muhammad sallallahu alayhi wa sallam. lára ẹ̀kọ́ tí a tún kọ́ pàtàkì jùlọ àwa tulabul ilmi abdullahi bin amr bin al-as níbi ilmu hadith wọ́n ń pè rìwáyà ìsìnàdù hadithi kan ní an amri ibn shu'aib an abihi an jaddihi an amri ibn shu'aib an abihi an jaddihi hadithi yẹn mẹ́rin tí wọ́n kọ́ bẹ́ẹ̀ pé hadithi yìí ó amúrò ọmọ shu'aib lọ́gbà wa. ọgbà wa látọ̀dọ̀ bàbá rẹ̀ ọgbà wa látọ̀dọ̀ bàbá bàbá rẹ̀ ìrújú wa wà ń bẹ̀ pé amúrò bún ṣùáì an àbíyì yìí ò yanjú ayé an ṣùáì amúrò bún gbígbà tá a bá ní abdullahi òní àhàdìsì náà. Bàbá ní Abdullah Amr ibn Shu'aib an àbíyí ayé an Shu'aib. Àmọ́ ń gbọ́ tún wá fi kún tún wá ní àǹjájìhì ìjìmá one base náà dùn nù. Àdìsì tó pọ̀ ní Amr ibn Shu'aib an àbíyí àǹjájìhì jaddihi bàbá bàbá rẹ̀ bọ̀míìrù hùnà jaddu amúr am jaddu shu'aib an amúr ibn shu'aib an abihi an jaddihi látọ̀dọ̀ bàbá bàbá rẹ̀ bàbá bàbá tani bàbá bàbá amúrì tó wà lákọ̀ọ́kọ́ ìsìnàdù hadithi àbí bàbá bàbá ṣùáìbù tí ń ṣe bàbá rẹ̀ látàrí eléyìí ló fa tọ́pọ̀lọpọ̀ nú àwọn onímọ̀ fi ń pé bẹ́ẹ̀ bá rí sinadu tó bá jẹ́ amúrù uh, uh, ibn ṣùáìb an àbíyí àjádìyí wọ́n ní sinadu náà gẹ́yìrù mọ̀tàṣìlẹ̀ gẹ́yìrù. mọ̀tásílẹ̀ wọ́n ní nǹkan ti nǹkan kan yọ ń bẹ́ẹ̀. àmọ́ nínú àwọn onímọ̀ hadithi àwọn wá wádìí jìnlẹ̀ wọ́n fi rinlẹ̀ pé à yìí ni ṣe jáde amúri o wa Abdullahi ibn Amri. ابن العاص فالإسناد متصل فالإسناد متصل تربتي إسناد وضبعك عن جده جد عمرني jádù amúrí òní gbàdíìsì wa lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam huwa mina tàbí'in ọba ànábì láyé. àmọ́ ẹ̀ ń dẹ̀ tàkíìkì ọwọ́ àfihàn pé. أتجبني عن أمري ابن شعيب عن أبيه عن جده أي جدي شعيب وهو عبد الله ابن عمري ابن العاص الصحابي ابن الصحابي رضي الله تعالى عنهما بإسناد باردين علوم الحديث عما كان إسناد متصل أما بضعي tàbí ni wọ́n sọ pé a ní nàbí yìí sallallahu alayhi wa sallam nǹkan kan ti ṣe kíni nǹkan kan ti ní sí bẹ́ẹ̀ ni ara ṣe ńláńlá táwọn àbá aládìí fi ṣe nù o. torúpẹ́ lòmí ò ní mọ gbogbo eléyìí fún wọn àwọn ni wọn ò jẹ́ ọ̀dà wọn ò jẹ́sìn ọ̀dà wọn láfi mọ pé yìí tẹ̀rù ni àdìsí yìí mò tọ́sílù ni àdìsí yìí mọ̀ kùtùrù ni ìyàtọ̀ ń bẹ láàrin mò ń ìyà àdéhìí yìí mọ̀ọ́kúfù ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹwà rẹ lómi ọmọ wa gbé ewu la nẹ́bí a. kéèyàn pé gbogbo ọ̀rọ̀ tí wọn náà sọ láyé gbogbo ẹ̀ náà lórí bẹ́ẹ̀ ní báyìí tí ti ló wí òwì náà làákà àwọn onímọ̀ fún wọn ọlọ́nkọ́sán wọn lẹ́sẹ̀ dáadáa. òun làgbánú àwọn àfa aládìí ti fi ní alimami abdullahi رحمه الله تعالى قال الاسناد من الدين فلولا الاسناد لقال من شاء ما شاء الاسناد من الدين فلولا الاسناد làkọ́ọ̀lẹ̀ mọ̀nṣáà máa ṣáà. bí ọba sí nítorí ìsìnàdù pa bí ẹni ọba ló ń gbà débi wá pé ta ń wù fún ọ ibo nìwọ náà ti gbọ́ ọ sẹ́ni yìí bá nẹ́bì láyé Ibn Mubarak ní tí ọba sírú eléyìí ni kó wá ní ọba máa wí ntọ́fẹ́ tí ó sì máa pa nẹ́bì wí sallallahu alayhi wa sallam ńgbà tó lọ ti wá ní káwọn onímọ̀ gbé ìmọ̀ yìí kalẹ̀ ulumul hadith ulumur rijal dirasatul asanid eléyìí ló jẹ́ ọ̀hàn pé ànábì wí báyìí ó wí lóòótọ́ ni wọ́n là ànábì wí báyìí kò wí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tá a máa gbọ́ lónìí tàbí ànábì wí báyìí tá ànábì ó sì wí bẹ́ẹ̀ ànábìjì wa sàsọ́lẹ̀ o bí ṣètọ́ ni bá lóyàn nítorí pọ́fẹ́ bàṣírí nǹkan kan àbí kò fẹ́ kí rọ́kùn ó tú tí wọ́n ń pa ànábì wí tóun náà máa pa ànábì ò wí ànábì ni man kadhaba alayya muta'ammidan falyatabawa maq'adahu minan nar wàláì bí yẹn bá gbọ́ àdìsí yìí nìkan ó yẹ kẹ́rù ọlọ́run ọba yẹn kó tó mọ ìyanu pàdébí yìí báyìí àfi wọ́n bá dà lójú. ànábi lẹ́ni ọba ní mo wí nǹkan kan tí mo wí falyatabawwa maq'adahu minan nar ọ̀rọ̀ yóò wọ̀ kò sí dáwùtú mẹ́. ànábi lẹ́nu tó kù fún ni pé kó fún rẹ̀ mú ìjòkó bá wù nù náà falyatabawa maq'adahu minal nar kọ́lọ́wọ́ bá kọ́ dákun kọ́ sọ wa ń bẹ́ amr bin abdullah bin amr bin al-as radiyallahu anhu wa an abihi kọ́lọ́n kọ́ bá wa kẹ́ àwọn méjèèjì kó sàlékún yọnu rẹ̀ fún wa àti gbogbo àwọn sọ̀hábẹ́ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam. قال قال رسول الله صلى الله عليه وسلم ó lé òjíṣẹ́ ọlọ́run kíkẹ́ ọlọ́run àtọ́lọ́ ọlọ́run kọ́ máa bá a sọ báyìí pé inna ahabba siyami ila Allah siyamu Dawud alayhi salam bẹ́yẹn bá fẹ́ ló ń gbààwẹ̀ tàtàwá kan èyí tó dáa jù tọ́lọ̀ ń fẹ́ràn jù tí ò ní tàṣejù ọ̀wọ́ siyamu Dawud alayhi salam gbààwẹ̀ ńjọ́ kan ó sì nù ńjọ́ kan.

torí níta nàbí ọba faramọ́ ọlọ́run yóò faramọ́ ànábì níbi yẹn bá fẹ́ gbá àwẹ̀ tó wu ọlọ́run jù pé mo fẹ́ gbá àwẹ̀ tó pọ̀ jù láyé ọ̀gbọ́dọ̀ tá a yọ àwẹ̀ ànábì dàwùd aleyhi salam bóòlù àwẹ̀ ànábì dàwùd bọ́ba gbá àwẹ̀ ńjọ́ kan àjẹun ńjọ́ kan yóò tún gbà ńjọ́ kan yóò jẹun ńjọ́ kan. وأحب الصلاة إلى الله صلاة داود عليه anabi dawuda aleyhi salatu wa salam ọfọ àpẹẹrẹ lélẹ̀ àpẹẹrẹ rere níbi àwẹ̀ níbi ìrun ẹ máa wo mizanu islam òṣùwọ̀n tọlọ́hún òṣùwọ̀n ti islam tó ikọ́ yàtọ̀ fojú táwọn máa fi wo nǹkan gbà míì ọmọ èèyàn bó bá pẹ́ làákà ìlàfẹ́ máa fi wọ̀n àápẹ́ ni ọba fi gbogbo ọjọ́ ayé gbáwẹ̀ ọgbọ́dọ̀ níláàdájẹ ni tí ń jẹun ńjọ́ kan tí ń gbáwẹ̀ ńjọ́ kan lọ ọlọ́run ló wọn ọmọ tòun bẹ́ẹ̀. làákàyè tí wọ́n máa sọ pé eléyìí tí ò jẹun rárá yìí gbogbo ọjọ́ ayé rẹ̀ àwẹ̀ lè dà ọlọ́run ní kọ́ jẹun ńjọ́ kan ni kó tún wá gbáwẹ̀ ńjọ́ kan kó tún jẹ ńjọ́ kan kó gbáwẹ̀ ńjọ́ kan mo ti fẹ́ ni. ẹ wo tìrún náà ọlọ́run ló wọn gbà kéyìn okun wò ní sùnmọ́ láyé pé àwọ̀ ti sùnmọ́ ogún ọdún ni bílẹ̀ bá ti ṣúbàyà bẹ̀rẹ̀ náà sílànà ó tún dàárọ̀ ọlọ́run ló wọn gbà bẹ́ẹ̀ anabu muhammad sallallahu alaihi wa sallam níbi hadithi mi àwọn kan wálé anabi wọn wá béèrè tẹ dákun nunafira mélòó la anabi máa yàn irúgbó ni máa ṣe àwọn ìyàwó anabi ṣàlàyé fún wọn. ṣé o ti tán ẹnu òrùn tá anabi máa kínú ẹnìkan á ní kò lè má rí bẹ́ẹ̀ o laqad ghufira lahu ma taqaddama min dhanbihi wa ma ta'akhkhar. ẹ máa wo ṣètọ́ọ̀nù àti sọ fúnra wa ń bí rí pé ṣètọ́ni láwọn wáyé kan tí máa jù sọmọ èèyàn téèyàn ó rò pé nǹkan dáadáa ni ẹni náà ní ti ń sáré dára ẹ lóhùn pé a ah, kò lè má rí bẹ́ẹ̀ ṣe mọ̀ pé gbogbo ẹ̀ṣẹ̀ tá à nábì ṣe àtẹ̀yí tó ti lọ àtẹ̀yí tí ń bọ̀ ọ̀rọ̀ ti dárí jẹ̀ ó ní òjò òun ó lè máa fi gbogbo òru kírun ẹ wá rí ṣètọ́ni nù irú ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ lónìí wọ́n wí fún un pé báyìí là nábì ṣe àná ẹ̀ mọ́ ẹ̀ wá wá wá jọ ànábì báyìí lànà sàábé máa jà ẹ máa fi ayé gbé àwọn sàábé bẹ́ẹ̀ yẹn bá mọ̀ pé òun fẹ́ ṣe tọ́lọ́hún ọ̀fẹ́ ṣe tà nẹ́bùà Muhammad sallallahu alaihi wasallam àfi kó dóńbi tọ́lọ́hún àtànẹ́bì gbé ká ẹ wà pẹ́ẹ́rẹ́ ẹnìkan jẹun jọ kan ìsinú jọ kan ọlọ́run ló wù ú gbẹni tí ń ké bí parẹ́ gbọ́jọ ayé lọ. ẹnìkan sùn gbà kan ń kírun kan ọlọ́run ló fẹ́ bẹ́ẹ̀ gbẹni tí ó sùn rárá lọ àti mẹ̀zánù tọlọ́nù òṣùwọ̀n tọlọ́nù àfi kéèyàn ó béèrè pé bó o lo ti fẹ́ ọlọ́run kọjá pé bó ti wù mí ní í ṣe òsì gbọ́dọ̀ má gbà ọlọ́run yìí sọba bẹ́ẹ̀ nípa báyìí bó ti rí ń bí ọ̀rọ̀ àwẹ̀ bẹ́ẹ̀ náà ló rí ń bí ọ̀rọ̀ ọ̀run anabuwa muhammad sallallahu alaihi wa sallam anabi ní bẹ́ẹ̀ yẹn bá láàlàáfíà tọ́lágbára àti máa yẹn náà fílà lóru náà òpin náà fílà òru anabi ní kọ̀ọ̀kọ̀rọ̀ ọ wá gbọ́dọ̀ má máa fi gbogbo ọjọ́ alẹ́ ayé rẹ sùn pé náfìlà lọ máa fi yan islam kọ́ wa bẹ́ẹ̀ bó la nabi dawuda máa yan náfìlà anabi sallallahu alayhi wa sallam anabi ni kaana yanamu nisfal layl wa yaqumu thulutha wa yanamu sudusa wa kaana yasumu yawman wa yuftiru yawman sallallahu alayhi wa sallam anabi ni anabi dawuda bi le sùn yóò wá pín òru sí méjì ìtumọ̀ ìpí òru sí méjì òru nù sẹ̀ríà Islam ó bẹ̀rẹ̀ láti gbà wo láti gbà wọn bá ti pè magribi ìgbà wọn lòru ti wá bẹ̀rẹ̀ nínú sẹ̀ríà Islam lẹ́yìn bá fẹ́ pín òru sí méjì kò túmọ̀ pa máa wá wá aago méjìlá ní aago méjìlá lòru pín méjì àá èyí òun dé bá Islam ni kò sì lè wá gbanti Islam gbé kalẹ̀ torí ohun tí islam gbé kalẹ̀ ó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn ẹ̀sìn ò sì lè yí padà torí báwọn kan gbé nǹkan kan dé èyí tí ọba ní bẹ́ẹ̀sìn jẹ́ tí ó tún ẹ̀sìn ṣe marhaba àmọ́ èyí tí ọba yí ẹ̀sìn padà á gbọ́dọ̀ tẹ̀ ẹ̀sìn lórí ba fún nǹkan kan tẹ́ nìkan gbéde kọ́ra bọ́jẹ́ mùsùlùmí náà ló gbéde nípa báyìí n ti ń jẹ́ òru nu sẹ̀ríà ìsìláàmù tó sì láwọn àdájọ́ sẹ̀ríà tọrọ mọ́ láàfin gbọ́dọ̀ fi sí òun ni pé magrebi ní kíni òun lòru ti bẹ̀rẹ̀ nínú sẹ̀ríà islam ara àdájọ́ tọrọ ma ká yan oníbẹ̀yẹn bá bímọ lónìí òní yìí ni yomal ahadi ọjọ́ sunday bọ́bìnrin bá bímọ lẹ́nu ìgbà tí magrebi kù yìí ọjọ́ sunday náà ló bímọ àmọ́ bọ́ bá bímọ níṣẹ́jú kan lẹ́yìn tí wọ́n pe ìrun magrebi nínú mizanu ti sẹ̀ríà là ń wí o àsọ̀fẹ́ nù o àti sọ pé àṣà tiwa nìyí bẹ́ẹ̀ bá béèrè kí lọ́lọ́run wí kí là nẹ́bi wí mi láàánú ti ṣẹ̀ríà bóbìnrin bá bímọ lónìí yìí táwa ń pè ní sunday yìí lẹ́yìn mọ́gíríbì ṣẹ̀ríà ọkà àpọ̀mọ́ kínni ọmọ ìjọ monday ìjọ òru inú ṣẹ̀ríà ìsìláàmù bẹ̀rẹ̀ láti kínni láti mọ́gíríbì nínú ṣẹ̀ríà ìsìláàmù kún mọ́ òru ní sí ìṣáájú ọ̀sán òun lẹ́ẹ̀fì máa gbọ́ tí oríṣiríṣi àdéhùn yẹn ọmọ pé lẹ́yìn lásùn jùmọ̀ òru jùmọ̀ Laylatul Khamis òru Khamisi ìtumọ̀ ẹ̀ lálárúbá nípa báyìí anabuwa Muhammad sallallahu alaihi wa sallam anabila anabi Dawuda bóru bá ti dé yóò ní pé bí magrebi bá ti dé yóò wá pín òru rẹ̀ sí méjì wàyànàmù nísfàhù ìdajì òru lànàbì Dáúdà fi sùn alayhi salatu wassalam ìdajì òru bàbá yìí pé wákàtí mẹ́wàá ní bẹ́ẹ̀ wákàtí márùn-ún ló sùn bọ́ba yìí pé òru máa kúrú ńgbà míì torí kìí ṣe iye aago kan náà lòru máa ní á lóru wákàtí mẹ́jọ ńgbà míì á ní mẹ́wàá nígbà míì wọ́n máa ní tó wákàtí méjìlá ńgbà míì bọ́ba tún ṣe ọ̀sán náà ó tún gùn bẹ́ẹ̀ ní kúkúrú káàna yànnà mú nísìpàlẹ̀ yìí ìdajì òru ànábì Dáúdù fi sùn. wàyẹ̀kú mùsùlùmá a máa retí pé gbogbo ìdajì yòókù ní òtún fi kírun kò rí bẹ́ẹ̀ yẹ̀kú mùsùlùmá ẹ̀rí ìdajì tó tún wá kù nìna anabi Dawuda wà dá sí mẹ́ta yóò wá kírun ní da kan péré nínú kíni inú da mẹ́ta òru. wàyànà mùsùlùmí sàhù bá anabi Dawuda bá tún kírun fún da mẹ́ta gbogbo òru tán wàyànà mùsùdùsàwù ẹnu dákan nù dá mẹ́fà bàbá kakulé jẹ yókù dákan nù dá mẹ́fà tásù bẹ́ẹ̀ tó ànábì Dáúdù tó sùn anabuwa muhammad sallallahu alaihi wa sallam ni bẹ́ẹ̀ bá fẹ́ bàbá fẹ́ mọ yẹn náà fila ìtumọ̀ níta nàbí ń wí ni pé a ní sùnmọ́ látàárọ̀ láti alẹ́ dàárọ̀ kò sí nínú ẹ̀sìn tá nàbí gbé wa o sallallahu alaihi wa sallam. awa nù hadithi ní anabi nípa inna ahlika alayka haqqa ìyàwó rẹ lẹ́tọ̀ọ́ àwọn ọmọ rẹ lẹ́tọ̀ọ́ wàlídàfíkà àlééka hakọ̀ ara tiẹ̀ gan náà lẹ́tọ̀ọ̀tọ̀ gbọ́dọ̀ fún gbogbo ẹ̀ ní sẹ̀ríà ìsìláàmù fààyè rẹ̀ kalẹ̀ ìsìláàmù kọ́ ni pé àwọn wà nǹkan kan láyé mọ́ ẹ̀rùn nìkan láàmú kí ah, ọlọ́run ọba ò ṣe ìsìláàmù bẹ́ẹ̀ ó sì ti yé wa nínú ta kàyí kékeré ṣe bí èèyàn bá ṣe wàhálà rẹ̀ ní ládàá fi máa pọ̀ kì í ṣe pé abẹ́yẹn bá ṣe wá wàhálà ara rẹ̀ ní ládàbí máa pọ̀ nínú Islam àmọ́ bẹ́yẹn bá ṣe ṣe ìtọ́ bá ìlànà ọlọ́run àti tànẹ́bù Muhammad sallallahu alaihi wasallam wa kana yasumu yawman wa yuftiru yawman anabi Dawuda máa gba àwọn ẹjọ́ kan a sì máa jẹun ní ọjọ́ kan. láyà àwọn sọ̀hábì anabu Muhammad sallallahu alaihi wasallam àwọn sọ̀hábì ní àṣà kan bí wọ́n bá pàdé ara wọn láwọn méjì láwọn mẹ́ta wọ́n á máa dára wọn jókòó pé ejlis bina nu'min sa'a já jòkó ká sọ̀rọ̀ ìmánì wákàtí kan wọn wàá jòkó gbogbo tí wọn ma sọ nípa àbẹ̀rù ọlọ́run nípa bóòlù àdìsín nbẹ nù kẹ méjì nù àwọn sọhábì jọ pé mélòó ni fi sùn mélòó ni ọ̀kan nù wọn wá sọ tiẹ̀ wọ́n wá rí i pé a ah, ṣé èyí tí wọ́n sì lóun lò yìí kò kéré púpọ̀ àwọn ah, ní kò kéré wọ́n ní kí ló dé wọ́n ní lè ànàní àṣàṣìbò fi kọ́wọ́mọtì mẹ́fẹ̀lẹ̀ tìṣáàbí fi náwọ́mọtì. wọ́n ní nítorí pé bí n ti ń lérò kọ́lọ́hún ó fún mi ńlá dáńbì ìgbà tí n dìde kírun bẹ́ẹ̀ náà ní ń retí ládá lọ́dọ̀ ọlọ́run kọ́dà ńgbà tí mo sùn torí mo sùn kí n lè bá a lálàáfíà kára mi ó le kí n fi ráyè sí lọ́nà. òun làwọn afáàfin máa sọ pé iṣẹ́ tàníyàn máa ṣe nínú sẹ̀ríà Islam iṣẹ́ méjì ni. àníyàn là máa fi máa yàtọ̀ láàrin àláàdà àti kíni àti ìdáàdà. ẹ̀rọ lómi yóò máa ṣe nǹkan míì ẹ̀yàn máa wò ó pé tẹ́ tọ́lọ́ọ̀ ni àmọ́kọ̀dá níyàn tọ́lọ́ọ̀ sí. àláàdà ni ara ṣe ti kíni ara ṣe ti àníyàn máa ṣe nù sẹ́nu. wà níyàtù bákan náà àníyàn náà ní máa wá gbéṣẹ́ kú mínà làádá ìlà àlẹ́ ìbàdà. àwọn kan míì sì ń bẹ tó pé nípìnlẹ̀ kìí ṣe bàdà rárá kéèyàn ó sùn nísìnyí ṣe bàdà kéèyàn jẹun kìí ṣe ìbàdà mínà lùmùbáhà nínú tọ́lọ̀ ń yọ̀ǹda fún wa ni àmọ́ bí yẹn bá láníyàn pé a ti ń bá jẹun yìí yóò jẹun ráyè sí lọ́hùn a ah, ẹjẹ ń sùn díẹ̀ kí n fi ráyè tìláwà tí n bá jí a ah, ẹjẹ kí n sinmi díẹ̀ kí n fi ráyè yànnà fílà bẹ́ẹ̀ yẹn bá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú àníyàn ni oníṣọ́ abẹ́ yìí wí àtẹ́sìbò fi qawmati mithla ihtisabi fi nawmati kọ́dà ru oorun bẹ́ẹ̀ èèyàn lè gba aládá ń gbogbo eléyìí fi ń yé wa pé àṣẹ mawazinu islam òṣùwọ̀n ti islam ti máa bí wọn nǹkan ọ̀yàtọ̀ sí ti làákà ìtiwá lè lọ ọbẹ̀ ńgbà míì àti ká wá ju làákà ìtiwá yẹn lẹ̀ ká tẹ̀lé kí lọ́lọ́run wí kí lànàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam wí. aṣáájú wa Aliyu bin Abi Talib radiyallahu anhu ọkọ̀ wa lẹ́kọ̀ọ́ ńláńlá kan lójú ọ̀nà yìí tó yẹ ká máa rántí. Aliyu bin Abi Talib ní law kana ad-dinu bir-ra'yi asfalul khuffi a'la bil-mas'i min a'la ali ibn abi talib ní njọ́ tóun ti mọ̀ pé islam ẹsẹ̀sìn làákàyè akàmọ́ wa rori gbọ́ yẹ kó rí báyìí islam tọ́lọ́wọ́n àti tànẹ́bì kan ali yìí ní njọ́ tóun ti mọ̀ níjọ́ tànẹ́bì gbófin dé pé bẹ́yẹn bá wọ kófì ntí wọ́n máa fọ awọ́ ṣe bíi sọ́ọ̀fì báyìí àbẹ́yẹn wọ sọ́ọ̀fì náà ń bẹnu hadithi mi náà ara àrọ̀rùn ìsìláàmù ni pé bọ́ọ̀ bá fẹ́ bọ́ọ̀lẹ̀ tọ́ sàlù alákò tó wọ̀ ọ́ bọ́ọ̀ bá sàlù aládébi kọ́ fọ ẹsẹ̀ rẹ̀ rárá kò mí lé ọwọ́ kọ́ wa fẹ́ pa ní orí báyìí sunna nabi sallallahu alayhi wa sallam. ali ibn abi tọ́líbi ní òun wá wúlò pé bọ́ba ìpè làákà ìlànà fi tò ní. ibi tá à ń dà délẹ̀ sọ́ọ̀kì tá à ń dà délẹ̀ bàbá tiẹ̀ fún mi pàǹkankan ẹbí bẹ̀rù ló yẹ ká bomi pa ànábi wa lókè tí nǹkan kan ò yí ni òun lọ bá àmú kéèyàn ó bomi pa a aliyu ló ń gbà pé ọgbìn rí o pé islam làwùkàna dínú bẹ ra'ayi làkàna asfalu kófì awùlà bẹ mas'hi min àlà ẹ̀kọ́ ńláńlá lélẹ́yìí tí aṣáájú wa ni aliyu ibn abi talibin radiyallahu ta'ala anhu kọ́nà ọba kọ́ yọnu sí ti ọkọ wa. حديث إليك جلني عن أبي هريرة رضي الله عنه قال أوصاني خليلي رسول الله صلى الله عليه وسلم بثلاث صيام ثلاثة أيام من كل شهر وركعتي الضحى وأن أوتر قبل أن أنام حديث أبو هريرة رضي الله تعالى عنه تنبى ولا تدع النبوة محمد صلى الله عليه وسلم oríṣiríṣi ìdájọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ bíi mẹ́ta ní bẹnu hadithi yìí nìkan. abu hurairah radiyallahu anhu ní awsani khalili rasulillah sallallahu alayhi wa sallam bisala ọ̀rẹ́ ayò mi ni òjíṣẹ́ ọlọ́run ọ̀rẹ́ mi pàtàkì anábùa muhammad sallallahu alayhi wa sallam abu hurairah ní sọ bẹ́ẹ̀ o ọlọ́rẹ́ mi anábùa muhammad sallallahu alayhi wa sallam ó sọ àsọ́ọ́lẹ̀ mẹ́ta kan fún mi. أوصاني قليلي رسول الله صلى الله عليه وسلم بثلاث وفي رواية ولا أدعها حتى أموت níbi rìwáyà mi àbúrò ra fi kún pé tóun ó sì fi kú lórí ayé lórí ilé ayé yìí nǹkan kan ò ní gba mẹ́tẹ̀ẹ̀ta lẹ̀ lọ́wọ́ àwòsàn ní kàlílì bisalasi kí làwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta náà síyáàmì sàlàsà ti àyàmì min kulli shahrin ọlára àsọlẹ̀ tá nàbì sọ fún un Abu Hurairah pé kó máa lò ó Abu Hurairah ti sọ léyìí fún wa káwa náà lè jàǹfààní ẹ̀ ọlà nàbì sàsọlẹ̀ fún mi pé máa gbà wẹ̀ ìjọ mẹ́ta ó kéré láàrin oṣù kọ̀ọ̀kan sallallahu alayhi òun ni ó gbajúmọ̀ tá a máa gbọ́ tó ń pè ní kíni àyàmú àyàmú bíi àwọn ọjọ́ funfun gbòò bóṣùpá bá ti lé tó sùn di ẹ̀kẹtàlá ẹ̀kẹrìnlá ẹ̀kẹẹ̀dógún àwọn ọjọ́ yìí là ń àyàmú àlèédún nàbì ni sallallahu alayhi wa sallam kéèyàn máa gba ààwẹ̀ bàbá fẹ́ gba ààwẹ̀ tó ní àwọn ààwẹ̀ nu tànàbì rẹ̀kọ́mẹ́ǹdì fún rẹ̀ sallallahu alayhi wa sallam lẹ́yìn tó pé ń sin ṣe ni láàánú pọ̀pọ̀lọpọ̀ àwọn ààwẹ̀ tànàbì rẹ̀kọ́mẹ́ǹdì yìí àmọ́ mọ́ àwọn èyí tá a ṣẹ̀ṣẹ̀ máa wá bára wa jà pé ọlẹ́rìí ọlẹ́rìí orinlẹ̀ orinlẹ̀ ọ̀dà ọ̀dà òun láwa múra kankankan sí. bẹ́ẹ̀ làákàyọ̀ sọ fún yẹn pé ẹ ti ẹ̀ gbọ́ ọ ti ẹ̀ dá kọ̀dá yìí dáwùlẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa jà yìí. àwọn kan tí ò tí ò sẹ́ni kankan tó pa nábì òwì ẹ̀sọ̀ yóò fẹ́ mi. wọ́n yẹ kó làákàyọ̀ béèrè bẹ́ẹ̀ pé ẹ̀sọ̀ àwọn àwẹ̀ fẹ́ mi tẹ́nìkan sọ pé ànábì òwì rí ara wọn ni kíni àwẹ̀ ẹjọ́ mẹ́ta láàrin oṣù ara wọn ni kéèyàn gbà àwẹ̀ ọjọ́ àtìní yóò mọ̀lẹ̀ lẹ́yìn kọ́gbà yóò mọ̀lẹ̀ kàmíì àwọn àwẹ̀ nu. Abu Hurairah radiyallahu anhu ọ̀là nàbì lọ́sà sọ́ọ́lọ̀ rẹ̀ fún un pé Abu Hurairah mẹ́jà àwẹ̀ ọjọ́ mẹ́ta ọjà ẹlòmíì lè wò pé àwẹ̀ ọjọ́ mẹ́ta bóun bá gba mẹ́ta ṣé kò nídìí kóun gba Monday kóun gba Alamisi kò díra wọn lọ́wọ́ o àmọ́ kéré yẹnyẹn ọ̀dà kí mùsùlùmí má jẹ́ káwẹ̀ ẹjọ́ mẹ́ta yìí láwẹ̀ tàtà wa gbọ́dọ̀ bá bọ̀ ní àlàáfíà bẹ́ẹ̀ ọ̀dà bẹ́yẹn bá wa lè gbà jù bẹ́ẹ̀ lọ ọmọ tó gba fàmíìsì ọgbà jùmọ̀ bẹ́yẹn bá tún lágbà jù bẹ́ẹ̀ lọ ànábì ní gbàjọ́ kan jẹun jọ kan gbàjọ́ kan ànábì kọ́ ní gbà àwọ̀ ẹjọ́ kan jẹun jọ méjì kótó kan gbàjọ́ kan jẹun jọ kan bẹ́yẹn bá lóun lágbà jù bẹ́ẹ̀ lọ gbàjọ́ kan ọ̀sẹ̀ kínni ọjẹun ní ọjọ́ kankan wá gbọ́dọ̀ jù báwọn lọ bí wọn bá fẹ́ gbá àwẹ̀ tọlọ́run àti tànẹbùà Muhammad sallallahu alaihi wa sallam. nǹkan kejì tábù Huraira lánàbí sàsọlẹ rẹ fún un wàrọ́kà àtẹ́yí àdùhà káàsì má gbàgbé min kulli shahrin oṣù ojú ọ̀run lànàbí wí o ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kínní oṣù ojú ọ̀run bóyá bàbá tiẹ̀ dún ní mélé yìí ọmọ mùsùlùmí yóò jẹ́ alẹ́ máa ma déètì oṣù ojú ọ̀run wa náà bẹ́ẹ̀ yẹn bá sáàjẹ́ mọ̀ pé òun sọ pé gbà kan ní oṣù di mẹ́tàlá mẹ́rìnlá mẹ́ẹ̀ẹ́dógún yóò láǹfààní àti ẹtí máa mọ̀ pé iye báyìí lóṣù dà lónìí àkàṣì àkíyèsí eléyìí ni oṣù tá nábì wí kìí ṣoṣù january àbí february nkankan o oṣù ojú ọ̀run muharram safar rabi'ul awwal rabi'ul thani àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ah, ọlọ́run sì ṣe gbogbo wa náà bí yẹn bá wojú sánmọ̀ ń gbà ní ìtumọ̀ àyàmù bèbè ni àwọn wọ̀nyí lọ́jọ́ tí òṣùpá máa mọ́lẹ̀ bò nínú oṣù irú àwọn ọjọ́ yìí ọ̀dà púpọ̀ bí yẹn bá lè máa gbà. wọ̀rọ̀ kan àtẹ́yí àdùhà kásì máa kírun tá à ń pè ní ìrun dùhà ìtumọ̀ ìrun dùhà ní ìrun tá à ń kí lásìkò dùhà irun tá à ń kí lásìkò gbà tá à ń pè ní àdùhà igbó là ń pè ní dùhà àbí kí ni wọ́n ń pè lẹ́ yorùbá ìyálẹ̀ta àsìkò ìyálẹ̀ta irun dùhà bẹ́yẹn bá fẹ́ kí ọ bẹ̀rẹ̀ láti bàbá kásùbà tán nísìnyí èèwọ̀ ni kéèyàn kó wọ́n dá mi ná fílà kan gbà má mùsálámà tán mo fẹ́ máa yàn tí èyí bá ṣe kọ́ jẹ gbèsè rákà àtẹ́yí àlùfáàjà àyè wà láti fún yín nìkan àmọ́ bá a bá ti káṣù bá a tán ànábì là gbọ́dọ̀ yẹn náfìlà míì mọ́ títí dìgbà wo títí dìgbà tó ń o fi yọ gbogbo eléyìí tá a bá wò alhamdulilayi ọ̀pọ̀lọpọ̀ kàlẹ́ndà ló ti wà nísìnyí kéé tó wákàtí kan àbí ń bu mi ó di pẹ́ lórí bóun bá ti ń yá ayò sí bàtírọ̀ ọ̀dọ̀ wa ń bí ohun ètètè yọ compared to bẹ́ẹ̀ yẹn bá débi irú maka irú madina òun tètè máa yọ ń bẹ́ẹ̀. ní kúkúrú èèyàn lè má èèyàn gbọ́dọ̀ kírun bá àṣùbà bá ti sálámà gbogbo olùdíyàn bá wà kí ti tó òun ó fi ṣe kí ni tó òun ó fi yọ ìgbà tó òun bá wá ń yọ lọ́wọ́ yìí lẹ́yìn ọ̀gbọ́dọ̀ kírun yá mo ti rí tó òun yọ kéèyàn wá dìde kọ́ máa kírun ànábì kọ̀ ànábì ni ẹ wà fi ilẹ̀ tí ó fi tàtà tàrútàfẹ̀hán kọ́ ìdá rọ́mùsì lánàbì ti sàpẹrẹ rẹ sallallahu alaihi wasallam tí ó fi dé tí ó fi lò kéka ìdá rọ́mùsì ní déédéé kí ni wọ́n ń pẹ́ rọ́mùsì yorùbá ọrùn àbí ọkọ̀ ọ̀kẹ́. gbogbo eléyìí tá à ń wí yìí láàrin kóòrùn yọ àti kẹ́hìndòrò mọ̀ yìí kẹ́jú ìṣẹ́jú mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún lọ láwọn ìlú mi gbogbo eléyìí àwọn kàlẹ́ndà ro eléyìí tó wà wájú mi yìí alhamdulilayi simon chapter gbogbo wọn kọ bẹ́ẹ̀ èèyàn lè wò ìgbò lásìkò tá à nàbì ní amákẹ́rùn ìgbò lọ bẹ́ẹ̀ yẹn bá ti wá dúró báyìí. táyì làwọn fi wọlé gbogbo àwọn eléyìí ní bẹ́ẹ̀ nù hadith ẹ̀kọ́ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ní kúkúrú àsìkò duha ogun gẹ́gẹ́ bí mo ti wí láti ìgbà tó ọ̀run bá ti lo òkè nígbà tá ànábì ní adó dànù àti gbáàní mẹ́jọ ní mẹ́sàn-án mẹ́wàá kò lè ké duha rẹ̀ àmọ́ èyí tí ó dáa jù gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ ó pé ìgbà tó ọ̀run bá ti yọ ti ń tààyàn la tọ́rásìkò tí wọ́n pè ń duha gan-an

bẹ́ẹ̀ yẹn bá ní raka méjì ní duha tèmi tí mo fẹ́ kí asonintọ́ gbèsè lé kọ́lá yìí hadith abu hurairah muttafaqun alayhi anabi yìí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ yẹn bá ní raka méjì ló ń fẹ́ máa kí kò burú bẹ́ẹ̀ yẹn bá sì ní a mo ní táìm mo lásìkò mo lè kí ju méjì lọ ó lè kí mẹ́rin ẹ̀rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti mu'adha al-adawiyya radiyallahu anha an aisha radiyallahu anha qalat. هل كان رسول الله صلى الله عليه وسلم يصلي الضحى قالت نعم يصليها أربع ركعات ويزيد ما يشاء حديث صحيح عائشة يلا رضي الله عنها جدي معاذ العدوية جدا حديث ناوى أن جاء النبي ما kí عائشة Aisha ni a máa kí rákà mẹ́rin ìsì máa àṣebíyàn bá fẹ́ kí duha ti ńlaka mẹ́rin kò sí ní tó sẹ́kìnì kò sí ní tó burú mbẹ́. ẹ̀rí kẹta hadithi umma hani ní amul fathi lọ́dún tí wọ́n eh, ta nabi wọ ìlú maka hadithi sọ̀híhù ni muttafaqun alayhi umma hani ti ń ṣe tani ọmọ ìyá àgbọ̀mọ bàbá aliyu bin abi talib radiyallahu anhu umma hani òun lọ gba hadithi yìí wọn gbé òun gbẹ maka níjọ tá anabi wọ ìlú maka ẹ ma bí umma hani ṣe jẹ sá anabi ká gbà rìn yẹn yé o bí àbúrò àbúrò àbí ọmọ ni umma hani jẹ sá anabi bá lè ti jẹ sí anabi sọlọ sọlọ bó la lè jẹ sá anabi ọmọ ẹ̀gbọ́n bàbá anabi ni àlí ló fi gbọ́dọ̀ anabi umma hani. umahani nígbà tí anabi wọ ìgboro maka òun jẹ́rìí pé anabi wá inú ilé tó ń gbé ní maka anabi sì kírun raka mẹ́jọ umahani tuntun pé wàkàna duhan njẹ àsìkò tá anabi sì ń kì í ọsàbí kò kínní àsìkò duha wọn làwọn afáàfin bẹ́ẹ̀ bá ní raka lòun fẹ́ máa kí ní wá gbòha ní gbòha tòun kò sí tó láì kò sí tó burú mbẹ àmọ́ kò sẹ́rí ipá nàbì kí ju aka mẹ́jọ lọ. èèyàn lè kí méjì bí hadithu abi huraira yìí wà hadithu abi darda hadithu abi darda yìí náà wí bẹ́ẹ̀. hadithu abi darda yìí anabi sallallahu alaihi wasallam ní yusbihu ala kulli sulama min ibni adama sadaqa fa kullu tasbihatin وكل تحميدة صدقة وكل تهليلة صدقة وكل تكبيرة صدقة وأمر بالمعروف صدقة ونهي عن المنكر صدقة ويجزئ عن كل ذلك ركعتان يصليهما في ضحى حديث صحيح abu uh, abu darda ọlọgba hadith náà wà bẹ abu darda náà gba wa rọbì ọlọgba ní kúkúrú ni pé èèyàn lè kí raka méjì bẹ́ẹ̀yàn bá fẹ́ ó lè kí mẹ́rin bẹ́ẹ̀yàn bá fẹ́ ó lè kí mẹ́jọ ọkùn mélòó láàrin àwọn nọ́mbàsì ọkùn mélòó mẹ́fà àwọn onímọ̀ ni lórí ntí aisha wípé wọ̀yẹ̀ zídú máa yẹ̀ ṣá ànábì máa kí mẹ́rin isi máa jó lékún gbà mí wọn ní kọ́dà bẹ́ẹ̀ yẹn bá fi méjì náà kún ọbọ̀ sábẹ̀ wọ̀nyẹn zidu máa yẹ ṣá túmọ̀ ẹni pé bẹ́ẹ̀ yẹn bá kí méjì ó kí mẹ́rin ó kí mẹ́fà ó kí mẹ́jọ àmọ́ kò sákọọ́lẹ̀ fà nẹ́bi kí dùhà tó ju mẹ́jọ lọ kò sì kí dùhà tó kéré sí méjì ẹ̀yẹ kí rákà kan dùhà ó lè kí méjì mẹ́rin mẹ́fà àbí mẹ́jọ láwọn àsìkò tí a ṣàlàyé fúnra wa yìí. ọ̀rọ̀ duha ọjọ́ ti lọ ó ṣe ní láàánú pé nínú àwọn wáhíù ṣètọ́ nìkan tí ó wọ àárín àwa mùsùlùmí agbọ́pọ̀ àwọn kan ní kọ́dà duha yìí kẹ́yìn ọmọ kí gan bídíà ó ṣe ní láàánú púpọ̀ torí pé ní tíyẹn bá mọ ìpìlẹ̀ ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ fìbọ̀ lónìí wọ́n ń pe arákùnrin kan ní ali albayabu aliyu albayabu òun ló ti jọra kan tó pè ní uh, as-siratul mustaqim ila mustahiqi at-taqdim ali albayabu òun ló ní bídíà ní ká máa kírun duha àti uh, ẹlòmínú àwọn rọ́fídọ̀ náà ń pè ní muhammad bakir al-majlisi muhammad bakir al-Majlisi níbi tíra àti ẹ̀tọ́ pé ní biharu al-anwar biharu al-anwar ní mujalladu ẹgbẹ́ mujalladu kelo volume eighty three naam tíra yìí pọ̀ débi pé ó lé ní hundred volumes tíra biharu al-anwar àmọ́ kò sóore ń bẹ níbi tá à lọ nìyẹn kò sóore ń bẹ naam ọ̀rọ̀ wọn ni wọn ni kọ́. tíra tèmi ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní a wà ní student biharul anwar yìí ara abẹ náà lòun náà ti ní eh, kéèyàn máa kírun eh, sọ duha dídí àlẹ. ẹ kí ló dé táwọn ti wí torí wọn láwọn rí lápò ọ̀lẹ̀ pé muawiya bin abi sufyan lọ́kọ̀ gbogbo ńdọ́ bá sì ti lọ ń pa ẹni díẹ̀ bá ti ṣe díẹ̀ ṣe fatima díẹ̀ ṣe kọ́dà abubakar ọmọ ta ni lọ́dọ̀ o. táwa fi àkíyèsí ara wa níbi tá a dé yìí ọ̀pọ̀lọpọ̀ ntí a máa gbọ́ ọlọ́run bá kọ́ sànù wa pé nta wí inú tíra lọ́wọ́ wàláhì làbím kìí ṣe gbogbo tíra lọ́nà máa ń o ọ̀rọ̀ wọn ni wọ́n ní kọ́ biharul anwar ti muhammad bakr majlisi ó lé lọ́gọ́rùn-ún ọgọ́rùn-ún jáládì. siratul mustaqim ti bàyá bínú nínú àwọn tíra tíra kan bẹ tí ẹ kan pè ní faslul khitab fi tahrifi kitabi rabbil arbab gbogbo àwọn tíra kìtíra lárúbáwá náà ló kọ́ kéèyàn wá pé nínú tíra láti rí kìí ṣe gbogbo ní tí wọ́n bá fi lárúbáwá kọ́ òun lọ náà mọ̀ o òun ni ìmáàmù ṣáfì fi kìlọ̀ fún wa láti àìmọye ọdún sẹ́yìn ìmáàmù ṣáfì ni kullul ulumi. سوى القرآن مشغلة إلا الحديث وإلا الفقه في الدين العلم ما فيه قال حدثنا وما سوى ذاك وسواس الشياطين إمام شافعي من طبعة التايو قال الله كل العلوم سوى القرآن إلا الحديث وإلا الفقه في الدين طبعا يلي قال الله قال الرسول صلى الله عليه وسلم والفقه في الدين على ياه ومجيجي ntọ́lọ̀ ń wí kùránì nù ẹgbàgbọ́ yìí ntá dìísì wí nínú àdìísì àdìísì sọ̀kálà ṣáfì ìmáàmù ṣáfì ní wà máa ti wà dáká wọ́sowọ́sọ ṣàyàtì kéwu ṣètọ́ni lè tó ṣètọ́ni náà máa kéwu o bàbá tiẹ̀ máa gba àwọn àgbàlagbà máa wí òkú aláti kéke pé àfáàn ṣètọ́ni náà kọ́lọ́hún tó bínú sí i tó tó léwu tí ọ̀pọ̀lọpọ̀ tí àfẹ́ máa yàtọ̀ ẹ̀ máa lónìí òní ká sá pé mo ní tíra ní tó wí bẹ́ẹ̀ a kò tíra wa n ta wí inú tíra lọ́wọ́ a àwọn tíra tí tíra kọ̀ o eléyìí ṣe ọ̀rọ̀ àbí ọ̀rọ̀ bòńkẹ́lẹ́ adakọ̀ díẹ̀ fúnra wa ní kọ́dà nù sẹ́lómi ọmọ ẹlòmí pé bíbélì lárúbáwá ń bíbélì tí wọ́n kọ tí wọ́n lárúbáwá kọ́dà àwọn ní tẹ̀síìrù wàláhìlà wọ́n ń pẹ́tẹ́rà kan ní as fi tafsiri asfaril ahadil qadim bíbélì ní jù wọ́n ń pẹ́ kan ní al-kanzul fi tafsiril injil ẹgbẹ́ ta ló ṣe William Eddy ọmọ Lebanon William ló ṣe tẹ́ra al-kanzul jalil fi tafsiri al-injil níta fẹ́ fààyàn bíi ni pé àìnú tẹ́ra láti rí i kọ́ra àtìrà láti ìwé nínú anítìrà rẹ̀ ńlé ntọ́lọ́hún òbí wa ní kí lọ́lọ́hún wí kọ́ra bí wọ́n fi ibò kọ́ kọ́ra bí wọ́n ṣe kíni bí wọ́n kọ́ ní ibò pé ntọ́lọ́hún wí ni nta nẹ́bí wí ni kọ́ra bí wọ́n fi yóò bá kọ́. كل العلوم سوى القرآن مشغلة إلا الحديث وإلا الفقه في الدين آه العلم ما فيه قال حدثنا wa ma siwa daka wasuwasu shayatin kọlọn ba ko kọsọwa bi kewe so aa ẹkẹta nọnta horira la nabi sasọ lẹrẹ fún ni pékinni wa an tira qabla an ana wala nabi ti kpami la sẹ ọsọ asọ lẹrẹ fún mi pé bí n bá fẹ́ sùn o kí n máa yan kí ni kí n máa kí irun wítìrú. ìtumọ̀ eléyìí ni pé irun tá a máa kí gbẹ̀yìn lóru dojoojúmọ́ ayé wítìrú la máa fi gbẹ̀yìn o bẹ́yàn bá ti rí kóun fẹ́ sùn ọ̀fẹ́ tètè sùn ọ̀fẹ́ pẹ́ sùn gbogbo gbà téèyàn bá ti mọ̀ kóun fẹ́ sùn oorun tóun sì fẹ́ sùn yìí ó tó dìgbò ó tún dà sùn bá ìgbà wọn lèyàn tó máa kí kíni lèyàn tó máa kí ìrun wítìrù ó lè wá rí bí tàbú Huraira yìí ẹni ọba mọ̀ pé bóun bá ti sùn ó dà sùn bá ànábì ni irú ẹni bẹ́ẹ̀ kí wítìrì rẹ̀ ó tó fẹ̀gbẹ́ lélẹ̀ ẹni wọn bá mọ̀ pé ah, alihamudulilayi bóun bá sùn òun ó di lóru má kí ìkí wítìrí rẹ títí dìgbà tó fi fẹ́ sùn òun làbó rẹ́ra wí wa ni ó jẹrà kọ́bílá àná ìyẹn ní pé oorun téèyàn ó sùn tásùn bá òun fi tó kò burú bẹ́ẹ̀ bá mọ̀ pé òun ó di lóru òun ó kírun ọmọ kì í wítìrí kẹ́sùn bẹ́ẹ̀ bá ṣe mọ̀ pé ah, àfàìsùn ni kò di àṣùbà bẹ́ẹ̀ bá ti kí ìṣe ààyè rẹ̀ tán ìsìláàmù ò le ó kí wítìrí rẹ̀ látàrí ilé ká pé àkíyèsí bàbá wà nù àwẹ̀ àgbégbà òbí àbí tí àwọn ẹlòmíràn náà ń ṣe tí èsì nù àwẹ̀ táwa sálámà pàtàkì jùlọ tí ìbá ṣe nù àwẹ̀ kò sí nù súnà nàbí táwa sálámà tán mọ́sálásí pé ọyẹ dàníyàn wíkìrì pé ẹnu mi ò kú ní rántí kí n lé mọ́ ẹ̀kọ́ wọn kí wọ́n máa rántí kí ni èyí wọ́n pé káwa dá nǹkan mi ilẹ̀ tí ò sí nù ẹ̀sìn ìgbà tẹ́rì tí wọ́n máa kí i nírú mákàrú mẹ̀dínà ni pé ńgbà wọn bá yan náà fílà tó pọ̀ lẹ́yìn ṣáì pé àwọn èèyàn tí wọ́n lọ sùn ló kù. eléyìí náà ti ṣe kan ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ bá ń wo sátáláìtì ká máa rí ẹ̀rí pé ńjọ́ tó bá ti di pé àwẹ̀ kù mẹ́wàá táwọn náà máa fáwọn ó tún padà kírun kan ní òru ìjẹ́rìí wọn ó fi wíjì lẹ́yìn asámú ẹni tí bá máa wo asámú ẹni tí ọba wò kó wò tọdún yìí ẹ̀rí bọ́ bá ti di àwẹ̀ kù mẹ́wàá nìyẹn kọ́dà àwọn náà ní kéwìjì lẹ́yìn asámú torí pé wọ́n mọ̀ pé àwọn tó ń padà bọ̀ lóru àwọn ń bọ̀ wá kí ìrun mi ìgbà wọn ni wọ́n tó wá kí wítìrù ní kúkúrú wítìrù là á máa kí gbẹ̀yìn bàbá wọn pa fẹ́ lóhun tó pé ó di àṣùbà Allahu ta'ala alam wa sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. الحمد لله والصلاة والسلام على رسول الله أبينا محمد صلى الله عليه وسلم أرقف الله بيتي أبوه كل أجول فعلي آياتنا والقيامة أعوذ برنا لي أوعي سواء نجكي يقوت به نبي أوقوتنا so number one two wọ́n ní méjì péré àbí ní kí á fún àníyàn dà so láti dáhùn ṣùgbọ́n kára ọkọ̀ tó béèrè ọ̀kan ẹnìkan ló béèrè pé nípa zakat pé nìṣọ́ọ̀bù wọn ni ìyàmì ní ìyàmì ní àwòkúta wàyí nìṣọ́ọ̀bù wọn ni owó gbọ́dọ̀ tó kó tó rí pé ẹ̀yọ zakat wọ́n ń gẹ́rẹ́ nǹkan wọ́n sí aláyé. alhamdulillah wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in àti sọ́ńbì bẹ́ẹ̀ni sọ́ọ̀bù zàkè ṣe ń téèyàn máa sọ kalẹ̀ pé tọ́dún ètàn ntẹ́ máa sọ ni torí pé owó ni zàkà ń bá a ṣe owó góòlù. láyé lónìí iye tí wọ́n ń ta góòlù nígbà tá à ń ka báàbù zàkà àti bóyá bí oṣù mẹ́ta mẹ́rin sẹ́yìn iye rẹ̀ tí wọ́n ń tà mọ́ ní òní. a ti wá sọ̀nà tí kó wa wa náà ó fi máa ojú ọmọ mọ̀ fún rẹ̀ kò lè sáti tí wọn ò tí èsè pé tí wọn ti rọ ń chéènì o torí agbọ́dọ̀ ṣàkíyèsí rẹ̀ bí wọ́n bá ti rọ góòlì ní chéènì owó góòlì nìkan kí goldsmith ọgbà yóò gbowó o mo rò pé àrùn yẹn yé góòlì tí wọ́n bá ti sọ di nǹkan kan iye tí wọ́n ń ta ni ò determine ti fi owó náà kún àmọ́ bí yẹn bá lè wádìí lágbàáyé lórí íńtánẹ́ẹ̀tì wọ́n ń sọ góòlù tútù lójoojúmọ́ bẹ́ẹ̀ yẹn bá wádìí eléyìí ń àbó bẹ̀rẹ̀ lọ́dọ̀ gbósímẹ́tì àdúgbò rẹ̀ náà ní Islam ò lè tó bá wọn gbogbo ibi téèyàn bá lè gbìyànjú tóun náà mọ̀ pé mo gbìyànjú àti wò tọ́ lọ́dọ̀ ẹni tí ó rò pọ̀ mọ̀ bẹ́ẹ̀ yẹn bá ti wá mọ̀ pé ah, iye báyìí ni wọ́n ń ta góòlù kódò ó lè di ẹni tí ò kéwú ó lè mọ̀ yín òjò ọ bẹ́ẹ̀ báyìí wọ́n ń ta ounce gold lónìí iye báyìí wọ́n ń ta lọ́la bẹ́ẹ̀ bá ti wá mọ iye tí wọ́n ń ta gold tá tá tá break yẹ down pé ah, gíráàmù gold yẹ yọ kan iye báyìí lọ jẹ lónìí sórí bọ́ bá ti mọ iye gíráàmù ẹyọ kan ni wàá multiply rẹ̀ báyìí kí ni eighty five kò ní ìdí àìsàn máa béèrè dojoojúmọ́ fatiwa ẹ̀dá kan ìlú ní sọ́ọ̀bù èèyàn náà dà fa yóò fún rẹ̀ pé eh, lónìí o gíráàmù gold kan o wọ́n ní five thousand ni lápèjúwe ni o bàbá jẹ́ five thousand ìtumọ̀ ẹ̀ ni pé ní sọ́ọ̀bù lónìí ni five thousand times eighty five wọ́n sì lọ́dọ̀ la wọ́n ní a ah, góòlì tí wọ́n ó di twenty thousand ní sọ́ọ̀bù zàkó di kíni twenty thousand times eighty five ní kúkúrú bó ti rí nù bẹ́ẹ̀ yẹn bá ti wá mọ eléyìí ìta bá ti ṣẹ̀rí àpè ní ní sọ́ọ̀bù zàká ǹjọ́ tí yẹn bá ti ní i zaka wọ owó rẹ̀ sẹ̀ríà wa ṣe rọrùn débi pé bọ́ ọ bá ṣẹ̀ṣẹ̀ ní kí èsì kó ti pọ́dún kan gan zaka èsì dandan fún ọ ó di bọ́ bá pé kí ni bírò owó yìí bá pé ọdún kan tó lé àbí tó wà bó ti wà bọ́ bá ti dínkù tí ò tó ní sọ́ọ̀bù mọ́ ọlọ́run yọ̀ǹda rẹ̀ so bó ti rọrùn tó nìyẹn ọ̀rọ̀ zaka rọrùn àwa ní ká bẹ lọ́run kí ọlọ́run ràn wá lọ́wọ́ lórí ìṣètọ́ni ọkàn wa torí pé ọlọ́run ti sọ fún wa ní al àṣẹ ìtọ́nu ya'idukumul faqr ọlọ́run lẹ́sùn ni wọ́n máa fẹ́ sí yín létí pé ọba jẹ́ wọn mọ̀ kó lówó lọ́n yọ zàká ọkàn tó sì ní kéwé sùn ní àṣẹ ìtọ́nu ìyá ìdókòmọ̀ ìfàkà ńbẹ ní Suratul Baqara bẹ́ẹ̀ nípa báyìí ní kúkúrú nkàlùkù náà lè máa máa fúnra rẹ̀ ẹnu gbìyànjú tó gbìyànjú ni pé béèrè Assalamu alaikum warahmatullahi wabarakatuh. ẹlẹ́kùn ìbéèrè tí a fẹ́ béèrè yìí àwọn hadith kan pẹ̀lú àwùjọ wa yìí la fẹ́ kí ẹ bá wa wúrò. hadith yìí Ali ló gbà wá ó ní anabi sallallahu alaihi wasallam ipò ń pe kó wa báwọn jẹun níjọ́ kan ìfọ̀nba tí àwọn fẹ́ wọlé àwọn rí fọ́tò anabi rí fọ́tò síta anabi sì ní kó ń gbé kú ọ hadith mi wà sọ nípa anabi rí fọ́tò níbi wàlímọ̀ tó fẹ́ lọ ó sì padà kò sọ pé ó kàn padà sílé ni hadithi míì ti ibnu Mas'ud náà wípé ó fẹ́ lọ síbi wàlímọ̀ kan ó sì retí wọ́n ya fọ́tò síbẹ̀ náà ó sì padà sílé lẹ́yìn náà asaru eh, abu amr al-imam al-awza'i ó ní nánú la nahdur walimatan fi tabulun wala mi'zaf nípa àwọn èdè ibi tí wọ́n bá ti ń lùlù níbi wòlímà àti tí wọ́n bá ti ń irú àwùjọ wa yìí wàlímà àwọn lùlù àwọn obìnrin ọmọ ẹ̀rọ pọ̀ wọ́n máa jó wọ́n ṣe gbogbo ẹ̀ ẹ dàpọ̀ sí ẹni tó bá jó ń súnà sọ́lẹ̀tọ̀ kọlọ àdíkọ̀ lẹ́tọ̀ kọlọ. ọlọ́run sọ ṣẹ́fà àpáta ẹlẹ́sìn dáadáa wọ́n béèrè kí gbogbo ọ̀nà ò lè rẹ̀ ní àáfàá ni ẹni tó béèrè náà. Ah, ní kúkúrú àti sọ́ńbì náà rí ntí yóò sọmara ìsìn gbogbo ntí wọn wúyẹn làwọn afa ń pè ní ṣubúrú ìwàlímà ìdàbíhà mọ́nkàrò ká lọ wòlímà tí wọn ti ṣe nǹkan kan sí kìnnì ntí ọlọ́run kọ́ mọ́nkàrò tọ́lọ̀ ní ká àwọn ká fáwọn èèyàn àwọn onímọ̀ ṣe àlàyé tó pọ̀ ara àwọn tó sọ lọ́pọ̀lọpọ̀ ní alimami ibn Qudama al-Maqdisi rahimahullah ta'ala ní kúkúrú òun ni pé kò sí iyèméjì pé kí wọ́n gbìyàn sí wàlímà súnà nàbì ni kọ́dà àwọn kan ní dandan ni kéèyàn dáhùn gbẹ̀yìn bá gbẹ̀yìn pé ẹ dákun mo fẹ́ ṣe pàtàkì jùlọ wọ níta ń pè wàlímà nípìnlẹ̀ nù sẹ̀ríà òun ìyàwó wàlímà ìyàwó àmọ́ máa yòókọ́ sọ àlẹ́ yìí náà gbogbo nǹkan mí náà tọ́ba ẹgbẹ́ nǹkan àdùnnú ni àmọ́ ti wòlímà bizar nẹ́sùn bẹ lórí ẹ̀ pé bí wọ́n bá pè ọ́ tí wòlímà tí ọmọ ìyá rẹ̀ mùsùlùmí bá pè ọ́ kó o ṣe kí ni kọ̀ dáhùn. èyí tí sheikh afatai wa mú wáyé làwọn onímọ̀ wa fa iskalu ọ̀fẹ́ fa ìrújú gbà anabi ní a dáhùn ibi tí wọ́n wọ̀límà tèmi sì fẹ́ lọ yìí ó mi lójú pé ntí ọ̀dà báyìí ntí ọ̀dà báyìí ntí ọ̀dà báyìí àpẹẹrẹ ni wọ́n mú wáyé àìmọye nǹkan mí káwa náà fi káfí nùrù lọ gbogbo nítorí kójọ táwọn onímọ̀ abẹ́ báàbù táwọn onímọ̀ máa gbé sí ni pé kí ni wà láàyè mú tí wọ́n ti ṣe mọ́ńkàrù lẹ̀ wọ́n mú tí ara mọ́ńkàrù wọ́n pelére ara mọ́ńkàrù gbogbo mọ́ńkàrù táwa náà mọ̀ pé ọlọ́run kọ́ ànábì kọ́ ọlọ́wà jẹ́ wọn gbé ìdájọ́ kalẹ̀ alimami Ibn Qudama ni èyí tó wà akọrọ òun ni pé bẹ́yẹn bá mọ̀ pé bóun bá lọ irú wàlímà báyìí òun dáhùn ìpè tá nẹ́bì ní kí kásìkínni ká da ẹni tí ọba péyàn. wájibul amri bil ma'ruf wà náhayú anil munkari òun ó sì tún rí ṣe mẹ́ ajẹ́pọ̀ fúri lọ́nà méjèèjì kò sínú pa nẹ́bì ní bí a bá ọ sí wàlímà ọ̀dáhùn ọ̀dáhùn ọ̀dáhùn kò sì wá torí yín pé wàlímà mo kú wá tí wọ́n fẹ́ wọn máa ṣe. man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi fa illam yastati' fa bilisani fa illam yastati' fa bi. alimami ibn Qudama lélẹ́yìn lọ dájú. bàbá sì wàhálì tí ọ̀fàrà kọfí tọ́fi di eléyìí múlẹ̀ nínú àdìsí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam. anábì ni alladhi yukhalitu an-nasa wọ̀yẹ́sùbẹ̀rù àlá àdáhùn khayrum min alladhi ya'tazilu. anábìlẹ̀ ni ó lóore nù mùsùlùmí mùsùlùmí tó rí i pé àwọn eléyìí tọ̀ wọn kò yé wọn èdè ò yé wọn wọn ò gbọ́kàn yé àmọ́ kò wá torí ẹ̀ àìsọ̀lẹ́ẹ̀tì ààrẹ ń wá ń ṣe kí ni hadithun sahih ń mẹ́tì máa wà ń ṣe wájibu al-amru bil ma'ruf wa nahy wa yasbiru ala àgà kọ́dà wọ́n máa fara ní ara fara ní tó kéré jù níbi àwọn máa ti ń bọ̀ àwọn salamu aleykum nísìnyí wọ́n pé irú ọ̀dà yìí nísìnyí wọ́n pé kíní yìí ìnira èyí tó kéré jù nù bí wọn bá da omi sẹlómìn làgbọn ànábì níbi yẹn bá wà lè rọjú gbogbo eléyìí hùn tí ò isolate ààrẹ tí ń mix mọ wọn tí ń tún wọn ṣe àdéhùn tó lẹsẹ lẹ ànábì lẹ́yìn ò dáa jù kéèyàn ò sí kíni kọ́ wa kọ́ fà sẹ́yìn kò fi wọ́n lẹ̀ pé bọ́rọ̀ yín bá dá sí ná ẹ bàrà yín bẹ̀. ní alimami ibn Qudama ntòwí bàbá wo hadith yìí náà ó sí ó kìn lẹ́yìn. àmọ́ nǹkan kan táwa pàkíyèsí wa ti ń bì ní pé ká má gbàgbé pàdé ìdánábì ní man ra'a minkum munkaran falyughayyiruhu biyadihi fa illam yastati' fàbí lisani fa ilam yastati fàbí kọlbi. bẹ́ẹ̀yàn bá wà ń kó pé ta ló kó kíní síta ń bẹ̀ ń bẹ́ẹ̀yàn bá wà ń kó rẹ̀ àbúrò rẹ̀ ní í ṣèyàwó ẹni tí ó wàá a lọ́la tí ó ní ọkọ recommendation ń wá sí fún ọ ní ń kó mọ bìyà dìí nù. a ṣé kìíní lámọ òun náà ló pé eléré ọyẹ lọ́ba ń pè wá kí n tó díjú kí n tó yà á ń gbọ́dọ̀ bá tẹ̀sí ń bì í mọ́. èyàn gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ ìtumọ̀ àdìsí ànábì kéde pé gbìyàdì ni pé bí yẹn tó wá jẹ ọjọ́ ọlọ́pàá ìtumọ̀ rẹ̀ pé gbogbo agbára tó o bá ní ẹni tí ó wàá bọ̀ tí ó béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ bọ́ bá pàṣẹ fún yọ ọ̀fọ̀ àmọ́ bá a bá wá nírú àwọn agbára báyìí ànábì ní fàbílì ká nìyí débẹ̀ rẹ́ǹtì àwọn ọmọ pé mọ́ wọn rú káwọn náà wá dìde pé àwọn wo ní àwa máa yọ àdá máa sára ẹni islam ọkọ wa báwọn bẹ́ẹ̀ ọba ní authority ọkù kìnnì fàbí fàbí lè sáàyè. bẹ́ẹ̀ ọba mọ̀ bẹ́ẹ̀ ọba mọ̀ kí bóun bá ti lọ bí eléyìí náà á òun ò lè sọ̀rọ̀ ńbẹ́ wọn tiẹ̀ níjó wọn sọ̀kọ̀ lágbàá kìnnì lè sá ọwọ́ akú fàbí fàbí kọ́líbì yìí wá kórìsìrìsì ọ̀nà ànábì ní kò ṣe kìnnì kò ọ̀fọ̀ kàn rẹ̀ ṣe kìnnì ọ̀fọ̀kàn rẹ̀ pọ̀ kọ́dà ẹni tó mọ̀ pé lámọ́yìn á bá a ti súnra mara wa tó bí mọ̀lẹ́bí tó ọwá lápèjúwe ọwá débẹ̀ tọ ẹgbà owó ọmọ yìí ẹ jókòó ẹ̀yìn lè jókòó á padà máa sọ ó sì kí ni ara làwọn onímọ̀ sálàyé. kò láǹfọ̀tò ìkọ́wòlì ni pé bẹ́yìn abá lè ti méjèèjì pọ̀ lẹ́yìn wọn pè ní alijamu awùlà àmà amkana á dá wọn lóhùn wọlé mà tí wọ́n pè wá gẹ́gẹ́ bí ẹ̀tọ́ tá nàbí ní ká ṣe á sì ṣe amúrú bil ma'rufi wan nahyu èyí ń lọ dáàjù kama qarrarahu al-ulama alamuru ẹ ká pàṣẹ fáwọn èèyàn pé ẹ dáadáa wan nahyu anil ká sì ń tí wọ́n ń ṣe ń bẹ̀ tí ọ̀dà ká fún wọn gbé kíni kódà bẹ́ẹ̀ bá lè ṣe méjèèjì ní pọ̀ òun lọ dáa jù gẹ́gẹ́ bá wọn nínú ìmọ̀ṣe kọ̀rọ̀rọ̀ rẹ̀. ara ń tí ó tún yẹ ká wí wí ni pé bẹ́ẹ̀ bá wa lọ rú olímọ̀ báyìí àbúrò òde báyìí kò lágbára àti ṣe nkárù pẹ̀lú ọwọ́ àbí kò lágbára àti ṣe nkárù pẹ̀lú ẹnu gbọ́dọ̀ tó ló wọ̀ lágbára àti ṣe nkárù pẹ̀lú ọkàn náà anábìtì wí irú ntẹ́ni òun jẹ́ anabi inú riwaya kan ó ní wàlẹ́yìísà báàdà min khardali min iman kúrò ẹni bí ọ̀yẹ́ imani rẹ̀ wò anabi ní imani tó kù fẹ́ nínú kò ju bí ọmọ bíbó làwọn àgbàlagbà máa tu ọmọ náà gún aha ńgbẹ̀yìn ọ̀bá wa lágbára ọ̀ lọ́tọ́rìtì ọ̀ lẹ́nu ọ̀ tún lè fọkàn kọ́ kò sì sí ti ń jẹ́ bẹ́ẹ̀ nípa kò lódì òun ìtumọ̀ ẹ̀ lọ. níjọ́ yẹn bá ti di pé kò sí mẹ́tẹ̀ẹ̀ta ni ó di mọ̀nà fi kinu. pé èmi náà ọ̀tọ̀ ní tèmi bìlífù nù àmọ́ màá ṣe nǹkan míì tí wọ́n rò pé mo fara mọ́ ìtẹ̀ǹsẹ̀ nìyẹn ní fáàkù gbẹ̀nu o. inú tó sì burú jù tí mùsùlùmí gbọdọ̀ bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́nkọ́ fọ̀ ọ́n mọ́ ń bẹ́ẹ̀ òun ní kéèyàn jẹ́ kíni kọjá mọ̀nà fi kinu níparí nínú ọlọ́run sáfà lẹ́sàn dáadáa pẹ̀lú béèrè tí wọ́n béèrè nínú tọ́pọ̀lọpọ̀ ń kó sí láwùjọ wa yìí aya alukur'an kẹrìmù kan tún sọ nǹkan kan fún wa tá a gbọ́dọ̀ máa wò bá a bá lò dé ẹlòmíì ó pè mí ọmọ pé wọn ó sì nǹkan báyìí bẹ́ẹ̀ mo débẹ̀ ní ni mo bá wọn nba ma ni ba ti wa ngba wọn ti bẹ̀rẹ̀ rẹ̀ nínú ẹgbọn tí kurani wí an idha sami'tum ayati llahi yukfaru biha wa yustahza'u biha fala taq'udu ma'ahum hatta yaqudu fi hadithin ghayr kọ́dà bí tó ọba mọ̀ pé wọ́n ṣe bàjẹ́ ń bẹ̀ tí wọ́n bá bẹ̀rẹ̀ àṣẹ ni ọlọ́run ní kíni fàlà tẹ́kọ̀ọ́dù máa hùn. ọ gbọ́dọ̀ tó jòkó mọ́ o ọlọ́run wa sọ pabambari ẹ̀ pé bẹ́ẹ̀ bá wá jòkó ìnàkùn ìdán mẹ́sìlóhùn. wọ́n pẹ̀lú wọn ti bákan náà lọ́dọ̀ ọlọ́run àyìn mọ̀ bá ti wá sóòsì ti mọ̀ fàlà taqudu ma'ahum bẹ́ẹ̀ ọba dìde kùránì ní innakum idhan mithluhum kọ́lọ́wọ́ sànù wọn torí pé inú ta àtìrí ni pé ẹlòmíì ó jókòó lórí tébù kan náà báyìí wọ́n sáfò òun ní mínírààsì wọ́n sì máa sáfò nìkan lọ́jì wọ́n máa wá ká àgádà àti ẹ̀ pé wọ́n máa rí pé òun mutí àbí bí wọ́n bá fẹ́ ya fótò wọ́n máa yàgò ọtí gbé mbẹ́wájú mùsùlùmí falata kọ̀ọ̀dù máa ẹni tí ọba respect rẹ débi pé ọmọ pé èmùtí wọn ń sáàfù ẹnìkan lọtí lórí tébù tí wọn náà wà falata kọ̀ọ̀dù máa ń nù o. إنكم إذا مثلهم والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين